lẹ́yìn ọgbọ̀n ọdún tí a bí Jésù, a sì rán wòlíì kan síwájú rẹ̀ tí í jẹ́ Jòhánù Onítẹ̀bọmi, òun ẹni tí ń kígbe nínú aginjù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, ẹ ronúpìwàdà kúrò lójú ẹ̀ṣẹ̀ yín. Àwọn ènìyàn sì wá láti oríṣiríṣi agbègbè, wọ́n sì wá ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, Jòhánù sì ṣe ìrìbọmi fún wọn, èyí tó túmọ̀ sí pé wọ́n ronúpìwàdà a sì ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Àwọn ènìyàn sì béèrè lọ́wọ́ Jòhánù wípé, Kí ni kí àwa ó ṣe? Jòhánù sọ fún wọn pé, Ẹni tí ó bá ní aṣọ méjì, kó fún ẹni tí ò ní. Ẹni tí ó bá ní oúnjẹ púpọ̀, kó fún ẹni tí ò ní. Àwọn agbowódé sì béèrè lọ́wọ́ Jòhánù wípé, Kí ni kí àwọn ó ṣe? Jòhánù sì dá wọn lóhùn wípé, Kí wọ́n má ṣe gbà ohun tí yẹ kí wọ́n gbà lọ lọ́wọ́ ẹnikẹ́ni. Àwọn ọmọ ogun sì béèrè lọ́wọ́ Jòhánù wípé kín ni kí àwọn ó ṣe? Jòhánù sì dá wọn lóhùn wípé kí wọ́n má ṣe rẹ́ ẹnikẹ́ni jẹ, kí wọ́n jẹ́ kí ohun tí wọ́n ní kí ó tẹ́ wọn lọ́rùn. Àwọn ènìyàn sì béèrè lọ́wọ́ Jòhánù wípé ṣé ìwọ ni olùgbàlà tí à ń retí? Jòhánù sọ wípé òun kọ́, wípé òun wá láti wá ṣe ìrìbọmi fún wọn, wípé ẹni tí ó bọ̀ lẹ́yìn òun, ẹni tí òun kò lè tú okùn bàtà rẹ̀, òun ló máa fi iná àti ẹ̀mí ṣe ìrìbọmi fún yín bẹ́ẹ̀ ni Jésù ń bọ̀ láti Gálílì wá sí Jọ́dánì ó sì rí Jòhánù ó sì sọ fún Jòhánù wípé kí ó ṣe ìrìbọmi fún òun Jòhánù sọ wípé òun kò lè ṣe é Jésù sọ fún Jòhánù wípé kí ó fi í bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Jòhánù ṣe ìrìbọmi fún Jésù lẹ́sẹ̀kẹ́ náà a sì fa Jésù sókè látinú omi ọ̀run sì ṣí ẹ̀mí ọlọ́run sì bà lé jésù bí àdàbà ohùn kan sì fọ̀ láti ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi gan. gbà tó sì di ọjọ́ kejì johannu sì rí jésù ó wípé sì wò ó èyí ni ẹni tí ó máa wá kó ẹ̀ṣẹ̀ aráyé lọ.